mo kí yín wípé ẹ ṣé bí ẹ ṣe ń wo ìkànnì Ọ̀tàsánsán lórí YouTube àdúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí wa ìtàn àmúṣọgbọ́n mìíràn ni a tún mú wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa eh, àkọlé ìtàn tí a fẹ́ sọ eh, ní àsìkò yìí òun ni a pè ní ọmọ ọbabìnrin arẹwà ọmọ ọbabìnrin arẹwà ó yá ẹ jẹ́ ní ìgbà àtijọ́ ọba ìlú kan wà tí ó ní ọmọbìnrin kan tí ó jẹ́ arẹwà ẹwà ọmọbìnrin yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé ènìyàn àti ẹranko àti ẹyẹ oní ń du ọmọbìnrin yìí láti fẹ́ ní ìlú tí à ń sọ yìí ìjàpá pàápàá jẹ́ ọ̀kan nínú àwọn tí ó fẹ́ fẹ́ ọmọbìnrin yìí ọ̀rọ̀ yìí sú ọba náà kò sì mọ ẹni tí ó lè fi ọmọbìnrin rẹ̀ arẹwà náà fún nínú àwọn tí ó ń dù láti fẹ́ nígbà tí ó ṣe ọba yìí pinnu pé òun yóò jẹ́ kí gbogbo àwọn tí ó fẹ́ fẹ́ ọmọ òun díje ebè iṣu kíkan nínú oko òun àti pé ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ tètè kọ ebè tirẹ̀ parí ni yóò ṣe ọkọ ọmọ òun nígbà tí ó ṣe ó ránṣẹ́ pé gbogbo wọn jọ sí ìpàdé ńlá kan lójú kan náà ni ẹsẹ̀ gbogbo wọn ti pé ìjàpá tìrókò ọkọ̀ yánníbo pàápàá lọ sí ìpàdé tí à ń sọ yìí ní ọjọ́ yìí ọba sì kéde fún gbogbo wọn pé wọn yóò lọ díje ebè iṣu kíkọ nínú oko òun ni o àti pé ẹnikẹ́ni tí ó bá kọ́kọ́ kọ ebè tirẹ̀ tán òun ni yóò ṣe ọkọ ọmọbìnrin òun ọba láyé wọn pé kí ó má bàa sí ojúsàájú ni òun fi ṣe irú ètò bẹ́ẹ̀ inú gbogbo wọn sì dùn sí ètò náà báyìí ni gbogbo wọn padà lọ ilé wọn láti lọ tọ́jú ọkọ tí ó dára fún iṣẹ́ náà ní ìgbà tí ó di ọjọ́ kejì ẹsẹ̀ gbogbo wọn ti pé ọba sì pàṣẹ fún ìránṣẹ́ rẹ̀ kí ó lọ fi ọkọ́ náà hàn wọ́n ọmọbìnrin náà tẹ̀lé wọn lọ sí oko ó sì fi àga jókòó ní ẹ̀gbẹ́ oko tí wọ́n ń kọ ní ìrètí pé ẹni tí ó bá kọ́kọ́ kọ ebè tirẹ̀ kan ebè tirẹ̀ tán kí ó wá mú ìyàwó rẹ̀ báyìí ni iṣẹ́ bẹ̀rẹ̀ tí gbogbo wọn sì ń fi agbára ṣiṣẹ́ ẹyẹ kànnàkànnà ni ó yára jùlọ nínú wọn tí ó sì ṣáájú gbogbo wọn nínú iṣẹ́ náà èyí mú kí bí àwọn ẹranko yòókù ẹkùn sì kígbe pé kànnàkànnà ẹ̀yà bẹ́ẹ̀ ọkọ̀ kànnàkànnà yà sí méjì bí ẹkùn ṣe pariwo yìí nígbà tí ọ̀rọ̀ rí báyìí kànnàkànnà yára lọ sí ilé lọ mú ẹ̀rù ọkọ̀ mìíràn kí ó tó padà dé oko ẹkùn ti ṣiṣẹ́ dọ́gba pẹ̀lú rẹ̀ kíá kànàkànà tún bẹ̀rẹ̀ ó sì ṣiṣẹ́ kọjá ẹkùn bí ilẹ̀ bí ẹní. ẹkùn tún wí pé ẹ̀yà bẹ́ẹ̀ ni ọkọ kànnàkànnà tún fàya ó tún yára padà lọ sí ilé láti lọ tún ọkọ rẹ̀ ṣe bí ó ti ń padà bọ̀ ó bá ìyá arúgbó kan ní ọ̀nà ìyá náà sì bẹ́ẹ̀ pé kí ó gbèrú òun kànnàkànnà dáhùn pé òun kò ní lè dúró gbèrú ìyá yìí nítorí ìdíje oko tí àwọn ń ṣe lọ́wọ́ ó sì tún sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún ìyá yìí nípa bí ẹkùn ṣe ń fa ọkọ rẹ̀ ya ìyá arúgbó náà gba ọkọ́ lọ́wọ́ kànnàkànnà ó sì fọn ikùn imú sí ọkọ kànnàkànnà lára ó sì sọ fún un pé nígbà tí ẹkùn bá tún wípé ẹ̀yà bíi ti àtẹ̀yìnwá kí kànnàkànnà dáhùn pé tipẹ́ǹtì rán ikùn mọ́ arúgbó kì í já lọ́kọ́ kanakana gbèrú ìyá yìí, ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó sáré padà lọ sí inú oko. Ó sì ki iṣẹ́ mọ́lẹ̀, ó tún ṣiṣẹ́ kọjá ẹkùn. Ẹkùn wí pé ‘ẹ yá!’, kànnàkànnà náà dáhùn pé ‘tipẹ́ǹtìrán, ikùnmú arúgbó kìí já lọ́kọ́’. Ọkọ́ náà kò sì yá mọ́. Ìjàpá tí ó jẹ́ ọ̀lẹ ni ó kẹ́yìn gbogbo wọn nígbà tí ó sì rí pé apá òun kò ran àti pé ó ti dájú gbangba pé kánnàkànnà ni ìyàwó yìí yóò já mọ́ lọ́wọ́ pẹ́ẹ́ ló ju ọkọ sílẹ̀ tí ó sì rọra yípo lọ sí ọ̀dọ̀ ìyàwó ó pe oríṣiríṣi ọ̀fọ̀ lé lórí ó sì mú un sá lọ ọ̀fọ̀ tí ìjàpá pè yìí gbóná tó bẹ́ẹ̀ tí ọmọbìnrin náà fi tẹ̀lé wọ́ọ́rọ́wọ́ láì jiyàn nígbà tí ó mú un sá lọ tán ó tún pe oríṣiríṣi ọ̀gẹ̀dẹ̀ mìíràn èyí tí ó mú ọba pàápàá gbàgbé ọmọbìnrin rẹ̀ pátápátá láì tún béèrè rẹ̀ mọ́ gbígbé tí ìjàpá gbé ìyàwó yìí inú ihò igi gíga kan ni ó gbé pamọ́ sí bí ó ti ń ṣe èyí lọ́wọ́ bẹ́ẹ̀ ni alákàn tí ilé rẹ̀ wà lẹ́bàá igi yìí ń wò ó kò sì fọhùn ìjàpá tọ́jú okùn kan ó sì kọ ìyàwó rẹ̀ bí yóò ti ṣe máa sílẹ̀ nígbà tí òun bá ti oko dé ní ọ̀sán kí òun ba lè máa fi gun igi ní ojoojúmọ́. ìjàpá tún kọ́ ìyàwó rẹ̀ yìí ní orin kan tí òun yóò máa kọ ní ìdí igi nígbà tí òun bá ti inú oko dé ní ọ̀sán àti pé bí ó bá ti gbọ́ orin náà ni kí ó ju okùn sílẹ̀ ó sì kìlọ̀ fún un pé kò gbọ́dọ̀ ju okùn náà sílẹ̀ fún ẹnikẹ́ni àfi bí ó bá gbọ́ ohun orin òun gbogbo ètò tí ó ṣe yìí ni alákàn ti ń sọ ti mọ̀ dáadáa nígbà tí ó tó ọjọ́ mélòó kan ara alákàn kò gbá mọ́ ó sì lọ tú àṣírí yìí fún ẹkùn nígbà tí ìjàpá ti lọ sí oko èyí tí a wí yìí pẹ́ ẹkùn àti alákàn ti dé ìdí igi náà alákàn ni ó kọ orin tí ìjàpá máa ń kọ bẹ́ẹ̀ ni ìyàwó yìí ju okùn sílẹ̀ ẹkùn fi okùn gun igi lọ ó sì gbé ìyàwó náà lọ ilé rẹ̀ nígbà tí ìjàpá ti oko dé ó kọ orin títí kò rí ẹni sọ okùn sílẹ̀ fún un ó sì ń bá ara rẹ̀ ṣe àròyé pé ìyàwó òun sùn oorun ọ̀sán ni kò fi sọ okùn sílẹ̀ fún òun ìjàpá dá ọgbọ́n mìíràn ó sì gun igi lọ nígbà tí ó dé orí igi kò bá ìyàwó rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti mọ̀ pé ẹkùn ni ó ta ìjàmbá yìí fún òun ó pinnu pé ẹkùn náà yóò gbádùn òun báyìí ni ìjàpá tún ki àdá rẹ̀ mọ́lẹ̀ tí ó sì tún lọ sí oko ó bẹ̀rẹ̀ sí dẹ ìsàì rẹ̀ ó sì rí ọ̀pọ̀lọpọ̀ kó wá sí ilé ó fi òróró dín àwọn ìrẹ̀ wọ̀nyí wọ́n sì ń ta sánsán ó kó wọn dà sí inú àpò ó mú ọ̀bẹ kékeré kan jù sápò pẹ̀lú ó sì kọrí sí ilé ẹkùn bí ó ti ń lọ lọ́nà bẹ́ẹ̀ ni ó pàdé ẹkùn bí ó sì ti kì tán bẹ́ẹ̀ ni ó sọ ìrẹ̀ dìdín kan sẹ́nu tí ó sì ń jẹ ẹkùn bí léèrè ohun tí ó ń jẹ ṣùgbọ́n ìjàpá kò dá lóhùn ó tún ju èkejì sẹ́nu ẹkùn tún bí léèrè ohun tí ìjàpá ń jẹ nígbà náà ni ìjàpá dáhùn pé ojú méjèèjì ni òun dín ní òróró tí ó sì ń jẹ ẹkùn bẹ́ẹ̀ kí ó fún òun jẹ ṣùgbọ́n ìjàpá kọ̀ jálẹ̀ ó sì ní bí òun náà bá fẹ́ irú rẹ̀ kó jẹ́ kí òun bá yọ ojú rẹ̀ kí òun dín ní òróró ojú mìíràn yóò sì hù jáde ẹkùn gbà láti ṣe bẹ́ẹ̀ ó sì bẹ ìjàpá kí ó bá òun yọ àwọn ojú náà ìjàpá sì ki ọwọ́ bọ àpò ó mú ọ̀bẹ tí ó ti tọ́jú sí àpò tẹ́lẹ̀ ó sì fi yọ ọ̀kan nínú ojú ẹkùn nígbà tí ẹkùn ń kérora ìjàpá sọ fún un pé ojú kan yòókù tí òun kò tíì bá yọ ni ó jẹ́ kí ó máa kérora bẹ́ẹ̀ ẹkùn ní kí ó yára yọ ọ̀kan yòókù ní kíá ìjàpá tún bá yọ ojú kejì ó sì wí fún un pé kí ó fi gbogbo agbára rẹ̀ sáré kiri ní inú oko bí ẹkùn ti ṣe ń sáré kiri báyìí ni ó bá fi orí sán igi ó ṣubú lulẹ̀ ó sì kú fínfín inú ìjàpá dùn dé ẹ̀yìn pé òun rí ẹ̀yìn ọ̀tá òun ó sì kó imọ̀ ọ̀pẹ gbígbẹ bo ẹkùn mọ́lẹ̀ bo òkú ẹkùn mọ́lẹ̀ bí ìjàpá ti ń ṣe èyí lọ́wọ́ bẹ́ẹ̀ ni àṣà ń wò ó láti orí ọ̀pẹ kò fi kò sì fọhùn nígbà tí ìjàpá ti ṣe èyí tán ni ó bá mú orílẹ̀ ọ̀nà ilé ọba ó wí fún ọba pé kábíyèsí ọba aláyélúwà ǹjẹ́ ó ṣe gbọ́ létí pé bí ìlú yìí ti tóbi tó tí ògbójú ọdẹ sì pọ̀ bẹ́ẹ̀ kò sí ọdẹ kan tí ó tí ì pa ẹkùn ọba sì dá lóhùn pé òun kò tí ì rí ọdẹ kan tí ó pa ẹkùn ó ìjàpá léèrè ohun tí òun lè ṣe láti mú àléébù yìí kúrò ìjàpá sì gbà á níyànjú pé kí ó pe gbogbo àwọn ọdẹ ìlú jọ kíákíá ẹsẹ̀ gbogbo àwọn ọdẹ ti pé ní ilé ọba tí àwọn tí àwọn ti ìbọn wọn lọ́wọ́ oríṣiríṣi oògùn àti ọ̀pọ̀lọpọ̀ ajá ó bá sì ṣe ìlérí pé ẹnikẹ́ni tí ó bá pa ikùn òun yóò kó ìdajì ilé àti ọ̀nà òun fún irú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ìjàpá sọ fún ọba pé ọdẹ ni òun pàápàá àti pé òun náà yóò bá wọn lọ sí oko ọdẹ